mo sọ pé ìgbà tó náà máa fún mi ní hundred thousand ló hmm. jẹ́ kí n tẹ̀lé wọn lọ. Tèmídayọ̀ Ọládìméjì lórúkọ géńdé tó sọ̀rọ̀ yìí ọkùnrin ẹni ọdún mọ́kànlélógójì tó sán ọgùn dáadáa ni baálé ilé sì ní pẹ̀lú ó ti níyàwó àtọmọ àmọ́ àkàtà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ Ògùn tó wà níbi tí wọ́n ti ń ṣe ìwádìí lórí ẹ̀sùn ìjínigbé ìdigunjalè àti ọ̀rọ̀ ìbọn pẹ̀lú ọta rẹpẹtẹ tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́ ló ti bá ikọ̀ tẹlifíṣàn aláròye sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá yìí ó jẹ́wọ́ pé òun wà lára ikọ̀ ajínigbé tó jí ọkùnrin oníròyìn kan gbé ládùúgbò mọbalùfọ̀n níjẹ̀bú òde ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ kẹsàn-án oṣù kẹta ọdún yìí ṣé Yorùbá bọ̀ wọ́n ní béèyàn ò bá rìnrìn àwùsá wọn ò ní fọ̀rọ̀ èkùrọ́ lọ àfúrásì yìí sọ ohun tó mú kóun darapọ̀ mọ́ okòòwò apamọ́lẹ́kúnjayé tí wọ́n ń jíìyàn gbégbówó àti bọ́wọ́ àwọn ọlọ́pàá ṣe tẹ̀ òun tèmi dára ládé méjì. ọmọ ọdún mélòó ni ẹ. i'm forty one years. forty one years ọmọ ìlú bo ni ẹ. ọmọ ìjẹ̀bú ìfẹ́. ìjẹ̀bú ìfẹ́. níbo ní ìjẹ̀bú ìfẹ́. ní àyégbàmí street. àyégbàmí street. ok ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo ni lọ. mo lọ sí christ avenue girls school. ìjẹ̀bú ìfẹ́. secondary school kọ́. community grammar school. ìjẹ̀bú ìfẹ́ ní ìjọ before wednesday before election tó kó sùn yẹn ni ọ̀rẹ́ mi kan wá sí ọ̀dọ̀ mi lórí bàbá òun ṣe iṣẹ́ kan fún bàbá òun tó tiẹ̀ kan fún màá fún mi ní hundred thousand níjọ́ kejì so ìyẹn mo wá tẹ̀lé lọ ní alẹ́ yẹn. iṣẹ́ wo nìyẹn iṣẹ́ kí ni. Um, létà ó gbé ẹni ọ̀rẹ́ ó gbé ẹ ó jẹ ẹni ọgbẹ́ ni. ó jí gbé. ẹ àwọn ló jẹ́ kí n mọ̀ àti information wọn lọ. ọ kí wò mọ̀ kó jí gbé ni. Hmm, ẹni yẹn normally mi mọ mi ti experience ẹni tó pa kidnapping. ok ìgbà tó pé ẹ kẹjọ lọ ìgbà tẹjọ lọ ìgbà tẹjọ lọ ṣé ẹ gbé lọ́nà ni àbí báwo. náà wọ́n wá bá mi lé ni. wọ́n wá bẹ ń lé ìgbà tẹjọ wá bẹ ń lé ń bọ́ lẹ́jọ́ wá lọ. ìgbà tó wá bá mi lé yẹn hmm. gbé mi sínú mọ́tò wá drive ó gbé mi sínú mọ́tò tó wá drive lọ lọ síbo lọ sí sáìdì bẹ́ẹ̀ ilẹ̀ ti ṣúgbọ́n mi ìmọ̀ eré àbẹ̀ ìgbà tílẹ̀ mú ẹlẹ́ni hmm. tó gbìyànjú sí ẹ̀jẹ̀ kí n mọ̀ pé. tó ti gbélé sí mọ́tò ní kẹ́ tó kó tó wá gbé wọ̀ ni. ó ti gbélé sí mọ́tò kó tó wá gbé wọ̀. ẹni ẹ ti wà nínú mọ́tò. already. already bẹ́ẹ̀ ni. ok ẹ̀yà mọ̀ ń bọ̀ so wọn wá drive lọ síbẹ̀ yẹn lálẹ́ wájà mílẹ̀ síbẹ̀ yẹn lálẹ́ hmm. àtòwọn àti ọ̀rẹ́ ìtọ́jú wáyẹn hmm. tí wọ́n jẹ lọ́nù ìdókòwò àwa mẹ́rin ok mẹ́rin ní ẹjọ́ kidnap ẹni yẹn. no àwọn méjì ló ti lọ gbé ẹni yẹn wọn abẹ́ mi lé mo fẹ́ jẹun lọ́wọ́ ni mo sì ti lọ́wọ́ abẹ́ mi lé. ok àmọ̀ ń gbọ́ kí ló ń ṣe bá bá wọn lẹ́sẹ̀ ẹjọ́ ṣe tẹ́lẹ̀ ni. no àti ìjọ ṣe kí ló ń tó yẹn tójú ṣe sí wọn. ìṣẹ̀lẹ̀ ni pé èmi àti ẹ̀ àjọ lọ sí skul láti ilẹ̀ tẹ́lẹ̀ ni. Hmm? kí ló ń pẹ́ joseph lorúkọ joseph kini joseph doma ẹ joseph doma ọmọ bọni ọmọ delta state ni. ok so wọ́n wá drive lọ sí ibẹ̀ mm, along that ẹ̀pẹ́ ẹ̀pẹ́ road so wọ́n pass ibẹ̀ àti ẹni yẹn àti èmi àti Josephine àtọ̀rẹ́ àwájọ mm. wọ inú inú igbó yẹn igbó nínú igbó yẹn ṣáìdì ẹ̀pẹ́ road yẹn mi ìmọ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ ìyá mò ń gbọ́ ẹ̀. so bàtà wá dé inú igbó yẹn òun ló ní ìmọ̀ tí òun ló ní ìbọn mo fi akọ́tò lẹ́ẹ̀kan òun ló pé kí n fi gáìdì ara bá mi ò ní ìdí ẹ̀ pé kó máa mú ìtàn ẹ̀ lóyà ní. kí ló tàbí ẹ ṣe tán. no ogun náà wà ń bẹ pẹ̀lú mi. ok so mo ní mi ò ní ìdí ẹ̀. ìbọn mẹ́rin lẹ kó lọ. ìbọn ẹ̀kan ẹ̀ náà mi ìmọ̀ ẹ̀kan tó mú dání náà ní lọ́wọ́ fún mi fi pé kí n mú dání pé kí n fi gáìdì ara mi bẹ̀rẹ̀ bá mi ò ní ìdí ìbọn yẹn tí ń gbọ́ mi sá. ok so ó ṣàní kí n mú kí n mú dání mo wá gbà lọ́wọ́ ẹ̀ mo wá mú dání tó wá mú ẹni ẹ̀ ó so ẹni ẹ̀ ó so ọwọ́ ẹ̀ ó so ẹsẹ̀ ẹ̀ tó bó ṣe wá lọ ẹni ẹ̀. àtẹ̀yìn wá rí pé ó ti lọ ẹni ẹni sọ fún mi pé ọwọ́ yẹn ọwọ́ yẹn kọ́ tó ń tu àwọn àwọn tó bá wọ̀ pé mo wá tú ọwọ́ yẹn tú ẹsẹ̀ ẹ̀ ṣé gbogbo wọn ti lọ ni. ẹ wọn ti lọ ń gbà yẹn àwọn wọn nìkan wọn ní kò ró tì. èmi àtẹni ẹ lájọ wà ń bẹ. ìyẹn ni ẹ olúwa ṣeun ló ń pè é títà ṣàmà ọlọ́pàá jẹ́ kí n mọ ọmọ pé olúwa ṣeun. ṣé wo mọ̀ rárá pé wọ́n kidnap ẹ̀ ni. ṣé tẹ́lẹ̀ ni ẹ níjọ́ yẹn tí ẹ jọ wà bẹ́ẹ̀. níjọ́ yẹn gbàtà ṣe dé ibẹ̀ mo ṣe mọ̀ pé. wọ́n kidnap ẹ̀ báwo ló yẹ pé àwọn ọlọ́pàá ló jẹ́ kó mọ̀ pé wọ́n kidnap ẹ̀. nígbà tí investigation yẹn ń lọ hmm. ló jẹ́ kí n mọ̀ pé. ṣé wo mọ̀ pé wọ́n kidnap ẹ̀ jọ kidnap wá síbẹ̀ wọn bá mi lé ni. ẹ ń wọn bẹ ń lé ní sùúrù o gbà tó wọn bẹ ń lé tẹ ẹdọ ọjọ́ dénú gbó yẹn torí pé wọn ti gbé ẹni yẹn wọn hmm. ti so lókun lọ́wọ́ ṣé wọn mọ̀ kidnap ẹ ni. ìyẹn mo mọ̀ pọ́n kidnap. ẹ kí ló tó ń ṣàtọ pé àwọn ọlọ́pàá ló jẹ́ kó mọ̀ pé wọ́n kidnap ẹ nígbà tí wàdí ń lọ. mo sọ pé ìgbà tó ní fún mi hundred thousand hmm. ló jẹ́ kí n tẹ̀lé wọn lọ ok ìgbà ok ìgbà tó wá kó kí ni wọ́n wá ṣe. ṣùgbọ́n tó wá kó ní alẹ́ pé kí n gbé fóònù fún ẹni yẹn wọ́n bẹ́ẹ̀ ni yẹn sọ̀rọ̀ wọ́n máa ń béèrè owó lọ́wọ́ ẹni yẹn báwọn máa gba ten million lọ́wọ́ ẹni yẹn. lọ́wọ́ ẹni wo. lọ́wọ́ ẹni tí ẹni tó kidnap yẹn. ok so ẹni yẹn wá ní kò sí problem kó máa fún wọn ní ten million yẹn so èmi wá retí wọn pé bí àwọn apadà wá wọn padà tó jọ́ kejì ní nǹkan tó bẹ́ẹ̀ mi sọ èmi dúró bàtẹ́ wọn kò sí kò sí omi tó mo dẹ̀ ń pe ní nọ́mbà wọn ó ń ríǹgì wọn ò gbé mo yẹ̀ sí ń ṣépè fún wọn ní orí fóònù yẹn pé à irú kí leléyìí gan wà pàpé wọn kò fi hàn síbí kò sí oúnjẹ kò sí òǹdóhùn àti ẹ̀dáàna ọlọ́run kankan bẹ́ẹ̀ yẹn aláṣà ta mí so mo á pe ẹni tí láàpù yẹn wá jọ sọ̀rọ̀ pé nísìnyí kọ́ wa láti ran ara lọ́wọ́ àdúgbò yẹn kọ́kọ́ má ṣàkóbá fún mi o wọ́n bàdí kan máa lọ fà mí fún ọlọ́pàá mi mọ́ bọ́ yẹn ń ṣe iṣẹ́ wọn o pé ọlá pé wọ́n pè ń bọ́ àwọn máa fún mi ní hundred thousand kọ́ ló jẹ́ kí n tẹ̀lé wọn o pé nísà láti jọ rọra wa lọ́wọ́ o so wọ́n á ní ká káwọn máa búra fún mi. àwọn ọgbọ́n máa búra fún mi. ìyẹn nìyẹn káwọn máa búra fún mi pé táwọn bá ti búra fún mi kọ́ pé kí n jẹ́ ká kúrò níbi tí a wà yìí ẹni yẹn kan ló jẹ́ kí n mọ̀ pé ibi táwa yẹn pé along area ẹ̀pẹ́ road ni tó bèèrè gbogbo lára tẹ́lẹ̀ mi sọ pé èkó ni ibi tí. ọgbọ̀n ọ̀sọ́ lójú ni tí wọ́n sọ lójú mọ́lẹ̀ ni. ní òun ni àwà so bá ṣe pé màtẹ́ ni wájọ make oat àbúra mo ṣàbúrú yẹpẹ mo dú yẹpẹ mo tẹ ìjọgbè sí yẹpẹ yẹn. ṣé o ní fáníwọ ni. native doctor ni iṣẹ́ tí bọ̀sí mi ń ṣe. tí òun náà wá ṣe òun iṣẹ́ náà lẹ́wọ̀n náà wá ṣe. bẹ́ẹ̀ ni iṣẹ́ yẹn lèmi ń ṣe. ok ẹ̀yà mò ń gbọ́ ẹ̀. so èmi àti wọn ṣàjọ búra so ìbọn yẹn àwọn gan ló wà ilẹ̀ ẹgbẹ́ ìdán ọmọ. ta ló wálẹ̀. ìyẹn mr kidnapper yẹn. ìtàn pé yẹn tí wọ́n bo ìdán yẹn mọ́lẹ̀ síbẹ̀ àwájọ kúrò ní àwájọ jáde lọ. tí wọ́n á sọ fún wọn sì ń pè é sì ń kọ́ ibi tó bá lọ kọ́ àmàjọ lọ sílẹ̀ nígbò sí tèmi fẹ́ máa lọ ní alẹ́ ìwélẹ̀ ti ṣú o tèmi fẹ́ máa rìn kákàkiri o àwọn lókè àwọn ti gbọ́ àwọn àlọ́sọ́dọ̀ ọ̀rẹ́ wọn kan ibẹ̀ nínú àti wọ́n jọ lọ sùn lọ́sàn-án náà wà fún mi ní fifty thousand pé kí nǹkan

wọ́n á fún mi nọ́mbà nọ́mbà àwọn tó ń lò méjèèjì wọ́n fún mi ní MTN wọ́n fún mi ní ti Glo lè tún try kí n pe àwọn bí àwọn máa try láti lè assist mi kankan wọ́n ní òkè pé mo ti gbọ́ so after gba yẹn máa try nọ́mbà àwọn òkè nọ́mbà àwọn òkè nọ́mbà àwọn òkè lọ nọ́mbà àwọn òkè lọ so àbí lè máa di níjọ́ on the twenty four mo kàn wá lé lára àwọn client mi kan ti máa ń tọ́jú ìyẹn ní stroke tí mo kàn yí tó pè mí ní ọ̀dọ̀ four ní ọ̀dọ̀ twenty four twenty four okay twenty fourth of last last month last month so bí ẹ̀ dé yẹn ló pè mí pé ah ṣé mo wà nílé mo ní mo wà ní ọ́fíìsì mi ní ilé pé ìpín tí mo bá òun sọ pé máa lò fóun yẹn kọ pé ṣé ó ìwà nílé mo ní ó ìwà nílẹ̀ òpin pọ̀ wọ́n ti kó inú ẹ̀ lọ sí ọjà ní kó máa bọ̀ ní ọ̀dọ̀ mi lé so kó dẹ̀ yé délé lọ́dọ̀ mi ìpàdé rí pé àwọn àti àwọn ọlọ́pàá ní òjò wa so bá mi lẹ́nu kí ló ṣe lóun mọ nǹkan tí ó ṣẹlẹ̀ nǹkan bẹ́ẹ̀ so wọ́n ṣe mú nìyẹn. Hmm. ìgbà tí wọ́n rí pé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n ti ìwà tẹ̀lé ìsákòrò e owó ṣe lọ ìfọ̀fọ̀ ọlọ́pàá nígbà tí wọ́n ló ṣẹlẹ̀ o nígbà tó ti sọ fún ẹni yẹn wípé òun mọ nǹkan pa ẹ̀ wípé wọ́n kọ́ wàá pè ẹ́ lé ni ipò òṣèré ìwọ òṣèré sọ fún àwọn ọlọ́pàá pé à báyìí báyìí ló ṣẹlẹ̀ ní ẹ̀ní yìí o bọ̀ àwọn tí a jọ lọ yẹn wọn ò rí wọn mọ́ o kí ló dé òṣèré lọ sọ fún àwọn ọlọ́pàá ńgbà yẹn. ẹ̀rù ní ẹ̀rù ló ń bà mí tó máa ṣe ètò ń bà mí ni mm. ó yẹ kí lọ rìpọ́ọ̀tù mi. ok kí ló fà táwọn ní èṣù wá padà wá mọ́. màtí mi ti pé nọ́mbà wọn tí nọ́mbà wọn ti lọ tí mm-hmm. nọ́mbà wọn kàn ń nọ́mbà wọn kàn ń ríǹgì ni mm. tó ti lọ mọ́ ṣùgbọ́n mm. àwọn pé definitely nǹkan kan ti ṣẹlẹ̀ nìyẹn mm. ìran tí èèyàn ò rí téèyàn dẹ̀ ń pe nọ́mbà ẹ̀ tí kò gbé ṣùgbọ́n mo gbé nǹkan kan ti ṣẹlẹ̀ nìyẹn ìyẹn ìmọ̀ àti mr ṣéwìn fi jọ dàbí ọgbọ́n àwọn méjèèjì. àwọn padà pè é. wọn ò padà pè mí. wọn ò padà pè láti ìgbà yẹn náà tì náà náà ibo ni wọn á mọ̀ pé wọ́n wà báyìí. ẹ nísìnyí mi ò rí wọn wọn á wá mo wá wá ètò jẹ́ joseph yẹn tí mo ní mo mọ̀ lójú ọ̀rẹ́ mi lọ sílé wọn á lọ bèrè lẹ́yìn lé wọn ní ó travel kò tí padà wá sílé. ọ̀nà travel kò tí padà wá sílé. ìyàwó àtọmọ ẹ̀ ń kọ́. ìyàwó àtọmọ ẹ̀ wà ń gbé even though gan after táwọn ọlọ́pàá mú mi tí tí mo wà ń custody wọn ní ìyàwó àtọmọ ẹ̀ wà ń gbé mo mọ ibi tí wọ́n wà nílé bí mo ti lọ bí ẹni dé gan kan ló ti travel bí kan tó sọ fún mi nìyẹn. ok kí ló wá fẹ́ kó àwọn ọlọ́pàá ṣe fún ẹ báyìí. Ah, mo fẹ́ kí wọ́n ràn mí lọ ó dẹ̀ ti wá yé mi and then nǹkan tí mo tún fẹ́ jẹ́ kí wọ́n ṣe fún mi láti lè àṣẹ́sì mi ni pé kí wọ́n máa wò pé abẹ́ nítorí nǹkan tí ọmọ máa jẹ kí wọ́n lọ kó wàhálà síra ẹ̀ ní ọwọ́ nítorí bí a ìfẹ́kúfẹ́ ọ̀rọ̀ owó ìkọ́ lóòótọ́ lóòótọ́ nípa ṣeun yẹn aláàánú ló bá jẹ́ sí nítorí náà pìtì mi èké ló sọ mi sí ọ̀nà mímí ò kankan nípa bọ́ yìí wá gbé wọn. kí mr yẹn ẹ̀ tí yọjú sí àgọ́ ọlọ́pàá. mr ṣeun yẹn wá wọ́n yọjú sáà